admission admission admission. bísí bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán saturday àti sunday ní tàbí Quran memorization ìyẹn tàfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà wà ní nọ́mbà AA seventy two Àwòwò Apẹtẹ Muslim Ìbàdàn àti Jigan off Akanran road ọ̀nà àrà Ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ Sheikh Rasheed bun Mustapha Asalafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha farasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 aláwo dẹ̀ gbà fún wa ó gba àdúrà wa ó tún jẹ́ ká pàdé pẹ̀lú yọ̀ǹda lọ bó tiẹ̀ jẹ́ pé kò sí bá a ti fẹ́ ṣe àwọn kan ti bọ́ sálì kìámà lẹ́nu àná sóní náà nínú àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí à ń bẹ aláàkójọ gbogbo ẹni tó kú sí mùsùlùmí tí ò ṣẹbọ pẹ̀lú aláwọ káláàkójọ kó bá ní foríjì wọn kò sí bí ẹ̀dá ó ṣe wà tí kò ní ní kùdìẹ̀kudiẹ níwájú olúwa rẹ̀ à nínú àánú rẹ̀ kójọ kó bá ní ṣe àmójúkò kùdìẹ̀kudiẹ gbogbo àwọn tó ti kú àwa náà tá ṣẹ́kù sáyé opportunity la ní kí ẹnìkàkú ṣe u-turn kí ẹnìkàkú ṣe u-turn gbogbo tó bá mọ̀ pé ó lè kó bọ́ lálùkẹ́ àmọ́ tètè máa drop ẹ̀ gbogbo ìsọnù tó bá wà ń bẹ̀ àwọn nǹkan burúkú tó ń wá káàkiri ìwọ náà lábàá lórí òkè ìwọ lábàá lórí ìsàlẹ̀ ìwọ lábàá lọ́dọ̀ yẹ̀mí wò ìwọ náà gbogbo ẹ̀ ló ń ṣe papọ̀ wà láì kò pé ẹ̀ kò sí oríire ń bẹ̀ ìyọ̀n ní jẹ́ mùsùlùmí báyẹn ẹ padà ń bẹ̀ kò wúlò kankan wà láì làzì kò wúlò kò sí ó lè róore ń bẹ̀ bó róore ń bẹ̀ orí ẹ̀dẹ́ ni gbogbo tó bá fẹ́ wá gbogbo ẹ̀ ti wà ní Islam gbogbo ẹ ti wà ní islam kálá kó jọ kó wá ní ṣe àlékún ìkẹ́ àdìgẹ̀ fún ànábì náà àti gbogbo àwọn sàábé kí ìkẹ́ náà kó má má lórí tiwọn nìkan kó dórí ẹnìkọ̀ọ̀kan wa náà mú kí gbogbo wa o pé ṣàlàfíà la wà àdẹ̀dúkú ìdánumójú ti òní náà àbí Allahu ta'ala níjọsìn fún wa salamu alaykum wa rahmatulahi wa barakatu. ní ìtẹ̀síwájú àlàyé tí mo ń ṣe lọ torí mi fẹ́ padà sẹ́yìn ẹ rí i pé mò ń tó bọ̀ ni látìgbà tí Ramadan ti bẹ̀rẹ̀ ni mo ti ń tó bọ̀ ṣẹlẹ̀ keje kọ́ lélẹ́ báyìí ni fẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ètò yìí fúngbà àkọ́kọ́ tàbí kẹ̀ ẹ ti miss àwọn kan opportunity wa, opportunity wa, láti ṣe ìdìrọ́kọ̀ ẹ̀ nọ́mbà tí mo fẹ́ pè tí n bá ti pè fún yín ẹ store ẹ̀ sórí ẹ save ẹ̀ sórí android fóònù yín kẹ́ wá chat nọ́mbà yẹn ẹ ní kí wọ́n send àwọn link yẹn sí yín gbogbo àwọn link yẹn tí wọ́n bá ti send ẹ̀ sí yín ẹ ẹ rí àwọn lecture tí mo ti ṣe lórí àwọn rédíò yìí lórí rédíò míì náà èyí tí mò ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ èyí mò ń ṣe lórí kútúbà juma èyí tí mò ń ṣe tá a bá travel tá a lọ ṣe ní òkè ta gbogbo ẹ̀ lẹ́rìí mẹ́ insha Allah ta'ala ẹ̀yin náà ó mọ fi somi ara wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ mọ̀ gbọ́ ẹ mọ fún àwọn ará ilé yín àwọn tó wà lamẹ́ríkà ni àwọn tó wà ẹ mọ sẹ́ǹdì ẹ̀ sí wọn káwọn náà mọ̀ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ó dẹ̀ gbà pé pẹ̀lú yọ̀ǹda lọ yóò jọ wúlò fún gbogbo àpapọ̀ ni nọ́mbà náà ni mo fẹ́ sọ zero eight one one zero six three nine three six six nọ́mbà náà nìyẹn ibi tá a sùn sí lánàá ni pé àdúà láwọn ọmọ ọ̀sẹ̀ bọ̀ yìí àwọn ọmọ eléńjẹ eléńjẹ tí wọ́n sọ pé kò sí nǹkan tí ń jẹ́ gbígbà àdúà wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tí ń jẹ́ àdúà wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ gbígbà àdúà ẹ̀ ń bá gbà bẹ́ẹ̀ kò lè jẹ́ mùsùlùmí o mo ti ṣàlàyé lánàá ibi tèmi wá fẹ́ bẹ̀rẹ̀ lénìí ni pé téèyàn bá ṣe àdúà agbọ́dọ̀ gbà pé yẹn tí májẹ̀mú àdúrà tí yẹn ṣe bá pé tó o pe nǹkan míì lẹ́yìn àlọ́ ìwọ tó ń lọ yẹsẹ́ wò wọ́n á fún ọ ní kinní kan wọ́n ní gbà ọ́yá dàníyàn sí ìwọ náà wò nǹkan báwọn ó dẹ̀ pẹ́rẹ́ mùsùlùmí ó pẹ́rẹ́ lálàjì ó pẹ́rẹ́ láàfà ìwọ nǹkan báwọn ìwọ náà wò nǹkan báwọn wọ́n á fún ẹ kinní yẹn yá gba dàníyàn sí nǹkan tó mú dání tó ń dàníyàn sí yẹn sálọ òní sí nǹkan tó mú dání tó ń dàníyàn sí ó gbọ́rọ̀ tó lè dọ́ ọ tó lè jẹ́ pé rẹ̀ ẹbọ ló ń ṣe o ti ń dorogún pẹ̀lú Allah ìwọ tán mú lọ sódò ọ̀yá wa lọ wẹ̀ rí tó bá ti ń wẹ̀ máa wí nǹkan báyìí máa wí nǹkan báyìí wọ́n á fún ọ ní tó máa wí ẹ̀yin ìyá rẹ o ẹ̀yin bàbá rẹ o ẹ dákun o ọ̀rọ̀ tó ń sọ̀nsọ̀ kwádùúrà ló ń ṣe ta ló ń pè yẹn ṣé Allah ló ń pè kì í ṣàlọ́ ẹbọ ló ń ṣe èmi ò ní tàn yín o ṣẹ̀rí ọ̀wà Allah ò ká tún pe ẹlòmíì nígbà tá a bá ń wá nǹkan kò wá láwọ̀ wá kò sí irun tẹ́ni yẹn lè máa kí kò sí sàká tó lè máa yọ kò sí àwẹ̀ tó lè máa gbà lẹ́wọ̀n ní gbà lọ́wẹ̀. inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ní sọ́tún nìsa. Allah ní òun àlọ́ òun ò ní foríjì gbogbo ẹni tó bá ń dorogún pẹ̀lú òun tó kú sórí ẹ̀ tí ò túbá tó dorogún pẹ̀lú òun títí tó fi gbẹ́mìí mi à aláwọ̀ ní ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ni òun ò ní foríjì wọ̀yá kò fi rùmọ̀ dúró náà dáàlì kalẹ̀ mọ̀ ẹ̀ṣà ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ míì tí kò bá tó bá wọn bóyá ni ẹ máa ń mutí gbà tó wà láyé kò sì túbá tó fi kú bóyá ẹ máa ń ṣe zìnà bóyá ẹ máa ń parọ́ àwọn ẹ̀ṣẹ̀ yìí wọn yìí ṣẹbọ wọn yìí ṣe ìdorogún pẹ̀lú àlọ́ ọ̀ràn làwọn náà o ṣùgbọ́n àlọ́ ò ní ìyẹn ń tiẹ̀ ó sì sanmọ́ná ju kéèyàn dorogún pẹ̀lú àlọ́ lọ kó dẹ̀ bá kú bẹ́ẹ̀ ìwọ tó ń de ó ń de ìwọ tó ń lò fúnpá ìwọ tó ń pọ̀fọ̀ o gbàgbé ẹ̀ ẹni ò lè jẹ́ mùsùlùmí o ẹ̀yin tẹ́lẹ̀ lọ ń yẹsẹ́ wò ó yẹ bá mi yọ àkọsẹ̀jẹ́ wò <laughs> ìyẹn ni wọ́n pa mí lẹ́yìn gbèsè ayé mi ẹ bá mi yọ àkọsẹ̀jẹ́ ayé ọmọ yìí wò níbo ni mo ti wò ó yẹ sọ ibi tí mo ti rì ṣé ìmọ̀ kan tó ń pè lákọsẹ̀jẹ́ ayé ni ìyẹn ni kádàrá ẹnì kọ̀ọ̀kan kò sẹ́ni tó lè rí rí nbombo ni ó ti rí ta ni ibo ni ó ti rí Gbọ́nàkọ́sí Tójúẹ̀rì gbogbo wa ní tá à ń ṣe à ń yí nínú àkọọ́lẹ̀ tí Allah fún wa ni ìgbà tó bá tó ṣẹlẹ̀ látò mà kò sí ẹni náà láyé kò síbi tó ti fẹ́ rí wọ́n tàn yín ni bó ó ti wò bó ó ti wò tàn yín fa ẹni torí ó jẹ tàn yín ni kò síbi tó ti lè òun tóun bá lè rí ara tiẹ̀ ni owó tẹ́yìn náà fẹ́ mú wa ló ń dúró dè sàmọ́nì ń lọ́tí ní fáwọn náà tẹ́kùtẹ́ bá wá tí kọ́sọ́mà bá wá ten thousand twenty thousand gbà lọ́wọ́ yín làwọn náà fi ń rú fi ń gé náà mà àá tóun bá rí ara yẹn yóò ti lọ wò yóò ti change ẹ̀ mbẹ́ àìmọye àwọn ọmọ ẹni tẹ́ ẹ bá náà tó náà ń tó yẹ pé ó ń wọ́sẹ́ lálẹ́ ó dàgùn mọ́kàlà kó tó wọ́sẹ́ àìmọye ìyàwó wọn tẹ́ pé wóróbo lòun náà ń tà wájú ilé kọ́là kan rí ṣọ́ọ̀bù gbà iwájú ilé ní ti ń tà tọ́mtọ́m kankan mọ́ra wọn chingọ́ọ̀mù bisikíìtì ọmọ skul òun náà fi mánéjì àti kó dín pọ́pọ́ọ̀fù láàárọ̀ tí ò bá tán yóò gbé yóò gbé yòókù yípo yóò kiri lọ òun níyàwó ẹni tẹ́ lọ báyìí náà fi ń yanjú ara ẹ̀ ẹni tẹ́ lọ báyìí ò ní mọ́tò kò ì kọ́lé ẹ̀yin wá lọ bá ru ẹni báyìí pé kó jọ pé kó bá wà kọ̀sìjáyé tóun bá mọ ibi tá kọ̀sìjáyé wà kò ní wo tara rẹ̀ kò ní wo tìyàwó ẹ̀ kò ní wo tọmọ ẹ̀ kò mọ̀ dáa kéèyàn má jẹ́ mùsùlùmí gidi o gbogbo ẹni tí bá ń rìn ìlànà báyìí kìí sí ìlànà Islam kìí sí ìlànà Islam ẹn kádùá sá ti gbà ní ibi tí n bá rí mo lọ rárá rárá rárá tá a bá ṣe àdúrà tó yẹ pé Allah náà la pè nígbà tára ni wá nígbà tí nǹkan tá a fẹ́ ò tí ì tẹ̀ wá lọ́wọ́ direct òun náà lè pè òun náà lè pè ẹ má pè nǹkan mi ẹ má pè àwọn ànábì ẹ má pè àlùjọ̀nú ẹ má pe sìgìdì ẹ má pe ẹnìkankan ẹ má pomi ẹ má pòkúta ẹ má gbin ẹ má pọ̀fọ̀ direct àdúrà náà nìkan ṣe kò bá jẹ́ yorùbá náà lẹ́bi ṣe kò bá jẹ́ haúsá lẹ́bi ṣe kò sí kankan tá ló gbọ́ mẹ́ tí a bá ṣàdúrà yẹn àdúrà tẹ́ ẹ ṣe yẹn ó ti gbà ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wa alihi ó kọ́ wa ní ẹ̀kọ́ mẹ́ta kan Ànábì jẹ́ yé wa pé ńgbà míì tẹ́yìn bá ṣàdúrà àlọ́ òun àkọ́kọ́ mọ̀tòlóòbù èèyàn kódà fọ́ọ̀rọ̀n nǹkan tẹ́ ẹ fẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ yẹn níbi àdúrà yẹn Allah ò lè gbà sí bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ tí ó dẹ̀ ṣe nǹkan yẹn fún yín lápèjúwe bóyá ẹni tí ń tọrọ ọmọ ó sì ṣàdúrà pé wọ́n lọ ìwọ olúwa ẹlẹ́dàá mi dákun jogún ọmọ fún mi kò sẹ́lòmíì tó lè fún mi lọ́mọ tó jù wọ́n náà lọ ó ti tọ́dún mẹ́ta mẹ́rin mẹ́wàá tí mo ti má rí ọmọ ìròyún ní dákun jogún ọmọ fún mi ṣẹ̀pá ló ń ṣe yẹn Allah náà ní dẹ́n pé àbí tó bá wu Allah ó lè ó lè ṣe tí ń fẹ́ yẹn fún tí ó sì gbàdúrà ẹ̀ lórí nǹkan yẹn gángan yẹ pé yóò sì padà bímọ ọ̀nà kan yẹn tẹ̀pádùá ẹ̀ gbà náà nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tó bá wu Allah pẹ̀lú nǹkan tí Allah fẹ́ fún ẹrú yẹn fún ẹni yẹn ó lè bá ṣe ó lè bá fi ṣe sọ́lfù so bóyá aburú kan ń bẹ wájú ẹ̀ aburú ìdẹ́ẹ̀lélẹ́ aburú tó ní agbára ni tó lè ṣe àkóbá fún gbèsè ayé ẹ̀ ó lè sọ dẹdẹ arinlẹ̀ ó lè sọ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ sí Allah wá gba àdúrà tó ṣe yẹn àmọ́ nǹkan tó ń fẹ́ gangan yẹn Allah wá òkè àyìn tó ń fẹ́ yìí ó kéré sí aburú tó wà níwájú ẹ̀ yìí Allah wá gba àdúrà yẹn síbi láti bá fi yí aburú tó ń bọ̀ níwájú ẹ̀ padà kó bá fi yí dànù sẹ́yìn pé gbàdúrà yẹn náà bọ̀ lọ́dọ̀ ẹni tó ṣàdúrà yóò mọ̀ pé ah, àdúrà tó ń ṣe ò gbà bẹ́ẹ̀ sì rí ó gbà ṣùgbọ́n àlọ́ o ti bá fi ṣe sọ́rùfù sí o ó ti bá fi yí aburú dànù ṣàpò gbà náà nìyẹn bọ̀tò òun ò mà kò mà ó di mélòó ó di méjì ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tó yẹ pé àlọ́ tó máa fi gbàdúrà òun ni kí Allah subhanahu ta'ala bóyá ẹni yìí ó ní àwọn ẹ̀ṣẹ̀ kan lọ́rùn ẹni rèsì ni ó sì ń gbìyànjú ní sísàdùà Allah ò lè bá fi gbígbàdúrà yẹn kó bá fi pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ àbí kó bá fi kọ dáadáa lẹ̀ tó bá dijọ́ ìgbéra kíámà tó yẹ pé nǹkan yẹn ni ó fi lọ wà àlìjánà ó lè gbà síbi yẹn ó di mélòó mẹ́ta ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni Allah fi máa ń gbà àgbà torí pé Allah subhanahu wa ta'ala òun ni ọba alim al-ghaibi wa shahada òun ló mọ kọ̀kọ̀ òun ló mọ gbagba gbangba àwa yìí kódà gbangba gan sáà mọ́ ni ojú mọ́jà sí kòtò la níì kò tó ń gan ṣe bá a máa ń já sí nígbà míì pẹ̀lú ojú a ràn lẹ̀ àmọ́ kankan Allahu ni alamul guyub ṣe rí nǹkan tá à ń fẹ́ yẹn gbà míì tí àwa ń wò pé mi ó lè jẹ́ pé aburú ni kí ni yóò jẹ́ fún wa ó lè jẹ́ bẹ́ẹ̀ ti mà Allah wà ní tí wọ́n ọmọ yìí ń fẹ́ yìí aburú ni yóò jẹ́ fún ọ jẹ́ ń bọ́ fi ṣe nǹkan báyìí òun lérò pàdúrà àwọn ògbà bẹ́ẹ̀ sì rí bá bá àdúrà ti gbà ìgbà míì sì ó lè jẹ́ pé kí aláwọ̀ bá fi pamọ́ kó fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ́ àbí kó fi kọ́ dáadáa lẹ̀ fún kọ́rọ̀ rẹ̀ lè já sí ayọ̀ níjọ́ ìgbéda kẹ́hámà ó lè jẹun làlọ́wọ́ bá fi ṣe òun mọ̀ pé àdúrà yẹn ò gbà síbi tó ń fẹ́ wí ara sódẹ̀ ti gbà. ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí aláwọ̀ máa ń gbà gbàdúrà nìyẹn ìyẹn ni òye àwọn ọmọ ẹ mo sọ pé nǹkan tí àwọn ọmọ ẹlẹ́bọ yìí ń dá sí ẹ ẹ máa ń pa ẹ̀ èèmọ̀ tó wá wà ń bẹ̀ ni pé ẹ̀ ń ka èdè ẹ̀ ẹ̀ mọ̀ nípa èdè yẹn ẹ̀ dẹ̀ ń dá sí i èdè lárúbáwá èdè ni ó ní bá ṣe ń kọ ọ̀rọ̀ ó ní bá ṣe ń sọ ọ̀rọ̀ ó ní bá ṣe ń ṣe àgbékalẹ̀ àwọn èdè tó lófin ni ẹ wá ń lọ fi Yorùbá kà á láyéláyé ẹ sì ná ẹ sọnù báyẹn kí lè rí ọ̀rọ̀ tí mo sọ yìí ipe àlọ́ máa ń gbàdúrà o ṣùgbọ́n tó bá gbàdúrà yẹn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ló lè gbà sí nínú kó báyàn gbàdúrà síbi tẹ́ni ń fẹ́ gangan ìyìn tó ń fẹ́ gangan ẹ rí i pé ìyẹn pọ̀ pé alhamdulilayi wàláyé tí mo fẹ́ láti jọ yìí Allah ti padà ṣe fún mi o ẹ bá mi dúpẹ́ o ẹ bá mi yọ̀ inú yóò máa dùn fi nǹkan yẹn gangan ó lè jẹ́ bẹ́ẹ̀ ó lè bá fi yí aburú padà bóyá aburú tó fẹ́ ṣẹlẹ̀ lórí rẹ̀ bóyá aburú tó fẹ́ ṣẹlẹ̀ lórí ọkọ rẹ̀ bóyá èyí tó fẹ́ ṣẹlẹ̀ lórí ìyàwó ẹ̀ tó jẹ́ pé tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ àbá ó lè gbẹ̀mí ẹ̀ ó lè sọ dandan nílẹ̀ ó lè sọ di ẹni tí ò ní jẹ́ nǹkan kan mọ́nú ayé mọ́ àlọ́ wà bá gbàdúrà yẹn síbẹ̀ ọ̀sẹ̀ pé òun ọlá pé òun ò mà kò mà gbẹ́ pé kọ̀kọ́ ni yáa rò bí àdúrà òun ò gbà ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ni pé kí Allah bá fi kó bá fi pamọ́ iṣẹ́ rí àbí ó dáhùn ẹ̀ṣẹ̀ kan Allah dẹ̀ fẹ́ fi forí jì kó mọ̀ bá lọ kó bá nínú sàárẹ̀ àti alikiyama yóò àbá gbà síbẹ̀ kílẹ̀ rí ọ̀rọ̀ yẹn ẹ já lọ wo hadith abu sa'id al-khudri sàbí anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní anabi wa muhammad sọ yìí pé ma min muslim yad'u bi da'watin laysa fiha ithmun wala qati'ah ó ní ànábì sọ yìí pé mami muslim kò sí mùsùlùmí kan láyé yad'u bi da'watin yóò á ṣàdúrà kan báyìí laysa fiha ithmun kò dẹ̀ sí ẹ̀ṣẹ̀ níbi àdúrà yẹn wàlá qati'atu rahim kò yí dẹ̀ sí pé ń fi àdúrà yẹn ó fẹ́ fi jákun ẹbí kì í dẹ̀ sí pé àdúrà yẹn ó fi ń dẹ́ṣẹ̀ fẹ́ẹ́ mo túmọ̀ táwọn níbi ń sọ yẹn yẹn ni pé n ti ń ṣàdúrà ní í ṣe pé wọ́n mọ ọ̀rọ̀ tí ń gbogbo gbà ah tí bá ti débi ọtí jẹ́ kí n mu ìgò mẹ́wàá sẹ́yìn pé àdúrà ẹ̀ṣẹ̀ ní í ṣe kò sí àlóye gbàdúrà báyẹn o náà làbí sọ pé kò sí mùsùlùmí kan tí ó ṣàdúrà ṣùgbọ́n àdúrà yẹn lẹ́yìn ṣàfihà ìsùn kì í ṣàdúrà tó fẹ́ fi dẹ́ṣẹ̀ àbí ní ìsìnkú wọn sọ pé ah tí bá ti débẹ̀ jẹ́ kí n rí ẹni tí mo fẹ́ lọ pa ẹ̀ jẹ́ kí n rí pani Ọlọ́run dàsánù mi o olè tí mo fẹ́ lọ jà ẹ̀ jẹ́ kí n rí jà ni wọ́n jẹ́ wọn mú mi o gbogbo àdúrà tó bá ti jọ mọ́ ẹ̀ṣẹ̀ ìyapa àlọ́run Ah, ah, ah, àlọ́ òkè ń gbà yẹn ìyẹn kọ́ là ń sọ̀rọ̀ àníbi ni tó ẹ́ pàdúrà tẹniyẹn ṣe lẹ́yìn sàfihàn ismun kì í ṣe kó fẹ́ fi dẹ́ṣẹ̀ wàlá àkọ́tẹ́ àtò rahim kì í dẹ̀ ṣe kó fẹ́ fi jákun ẹbí kì í ṣe àníbi ni ìlà àtọ́hùlọ́hù bíi ìhìdásálà àyàfi kí a lọ gba àdúrà yẹn ní sí ìkan nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ànábì ní sọ̀rọ̀ yìí o ìkan nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àlọ́ ò bá fi gba yẹn sí i ànábì ní alákọ̀ọ́kọ́ imma an tu'ajjala lahu da'watuhu nínú kí àlọ́ ò bá gba àdúrà yẹn gangan tí ń fẹ́ yẹn ká lọ́ọ́ gbà síbẹ̀ tó fẹ́ yẹn gangan tí ń tọrọ yẹn gangan ká lọ́ọ́ bá gbà síbẹ̀ ọ̀nà kanu ànábì ní wa imma an yaddakhiraha lahu fil akhirah ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni pé kí àlọ́ ò fi gbígbà àdúrà yẹn kó bá fi pamọ́ di àlìkèámà jẹ́ pé tó bá Gbogbo àwọn àdúrà tó ṣe ìwọ arákùnrin ìwọ arábìnrin tó rò bí ó gbà gbígbà rẹ̀ rèé o wọ́n lẹ́ni yẹn ó wà máa sọ fún aláwọ̀ pé nígbà tó mọ̀ pé oore ńláńlá báyìí ló ń dúró dé lálùkì àmọ́ kí ló dé tó fẹ̀ kàn fi ń gba àdúrà òun gbà tó ń wà láàyè ọbẹ̀ lélẹ́yìí fún un wọ́n léyìn ó tún máa sọ báyìí lálùkì àmọ́ ọ̀nà kejì àbí àníbi ni wà ìmọ̀ nínú kó pé gbígbà àdúrà yẹn àyìnyẹ́sùrìfà ánihu mina nínú kó jẹ́ pé Allah subhanahu wa ta'ala yóò bá fi yí aburú kan tó fẹ́ ṣẹlẹ̀ sí yóò bá fi yí padà òun sì máa lérò pàdúrà àwọn ògbà kọ́ọ̀lù àwọn sàbí wa gbọ́rọ̀ táwọn ibi sọ ìbá ìdè àníbi ní idan nukfiru ajẹ́píngbà náà àà àwọn ọmọ ṣàdúrà púpọ̀ láti sìn lọ làwọn ọmọ yẹn ní kò ṣàdúrà ẹ wọn pé ọ̀rọ̀ tí wọ́n sọ pé àdó ìgbà yẹn ibo náà ti rí i Ah, ẹ máa bí wọn láwọn béèrè yẹn àti gbọ́rọ̀ tẹ́ ẹ sọ yìí ti Quran lèmi sọ yìí báyìí tẹ́ ẹ lẹ́gbàgbọ́ yìí ẹni èsì rẹ̀ lọ ẹ̀ lánàá bí ló kọ́ ẹ̀ lánàá bí ló jókòó ẹni kìnnìkan kìnnìkan àti gbọ́ èyí tẹ́yìn mú yẹn tẹ́ ẹ ládùúgbò ẹ̀ gbà kílẹ̀ rí ẹ̀ ibo ló wà tó bá yẹ pé inú ọpọlọ yín lẹ ti mú àjẹpẹ́ ẹ ti ṣàgbákò torí pé ọpọlọ yín ó sọpọlọ ẹlòmíì tálà ò bá dá wa dá ọpọlọ ẹni kálukú ni bá a ṣe ń ronú ah, ẹbẹ ẹ̀yin náà ẹ rédíò àwọn rédíò program tẹ máa ń gbọ́ tẹbá tó máa ń ṣètò lórí rédíò tó bá ní ẹnìkan kọ láti ilé ó ní kẹjọ ẹ̀yin ọmọ nàìjíríà ẹ gbà wọn nímọ̀ràn ẹ wo ìmọ̀ràn oríṣiríṣi tí gbogbo yín máa ń fún un làákàyè ò lè papọ̀ ẹni yẹn sọ̀rọ̀ àwa ní ẹjọ́ gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà ẹ wọn nímọ̀ràn wọn wá sí rédíò lẹ̀ ọ̀yá ẹ máa pe nọ́mbà zero eight zero five four five nine kìíní kan wá pè àwọn èèyàn wá ń pè wọlé ẹ kú ètò ẹ ní tẹnugbó bí ọwọ́ o ẹ̀yìn ọwọ́ lẹfi gbẹtọ yín o ṣe rí tèmi rí sí ni pé kó mọ̀ ṣe o ẹ̀yìn yín o ok gbàtẹ́lómi bá tún pè wọlé ṣe rí orúkọ mi ní alhaji kamoru láti ìsàlẹ̀ omi ẹ̀yìn tèmi rí sí ni pé ẹ jí ó ṣe ṣùgbọ́n kọ́kọ́ sọ fún bàbá rẹ̀ náà ọ̀tọ̀ tún ni ìgbàtẹ́ni kẹta ó wà tún pé sẹ́rin tó ṣẹlẹ̀ ni pé a kò tiẹ̀ gbọ́dọ̀ lọ rárá torí pé tó bá lọ ó léwu òun ti sọ tiẹ̀ ẹ wo òkúlù nurse ẹ wo làákàyà àwọn èèyàn bó ti yàtọ̀ síra wọn àlọ́ ò béèsì ọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀rọ̀ ilé ayé wa kò béèsì ẹ̀ lórí làákàyè ní kálukú làákàyè bẹ́ẹ̀ mi ó ṣe ronú tèmi yàtọ̀ sí tiẹ̀ ẹ̀yin náà ohun ti landlord meeting àtàwọn meetings míì náà tẹ́ ń lọ eléyìí ó náwó yóò ní rárá òun ò fara mọ́ eléyìí náà ó lọ́wọ́ yóò ní rárá òun fara mọ́ eléyìí náà ó sọ la fi lè làákàyè ó mọ yàtọ̀ tọ́ pé nínú làákàyè yín lẹ́yìn ọmọ yín ti mú tẹ́ ń sọ yìí àjẹpẹ́ ti ṣàgbákò ẹ padà síbi òfin Allah ọba tó nílé ayé rẹ̀ òun ló dárí ayé òun ló dá àwọn èdè yẹn ẹ padà síbi òfin tó ń sọ òun ní kẹ́ lọ mú ní ẹ má gbára lé làákàyè yín ìgbára lé làákàyè yín ló ń fún yín ní gbogbo pírọ́blẹ́mù yẹn tẹ bá ti wá rí kankan náà kọ́ran ẹ wà ní ah, ànábì ló wá ṣe báyìí ó tako làákàyè ta ló sọ fún yín pé ká ẹ ló làákàyè yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta ló sọ fún yín mélòó mélòó nǹkan tá à ń ṣe inú ayé tó tako làákàyè mélòó mélòó tẹ́pà kàn ń lò bẹ́ẹ̀ ni àdẹ̀gbà bẹ́ẹ̀ ni tó tako làákàyè fa mélòó mélòó ó pọ̀ gan ni àdẹ̀gbà bẹ́ẹ̀ àní choice kánṣẹ́ mọ́ sọ pé ọ̀rọ̀ Allah ọ̀rọ̀ ànábì Allah ni afala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ṣé mi Allah kọ́ ni mo dá yín ni ṣé mi ò mọ nǹkan tó fi tì yín ni ṣèbí mi lọ́ba alámọ̀tán èbí mi mo dá yín èmi ni mo mọ òfin tí mo ṣe fún yín tó fi tì yín tí ó sì mọ bá gbogbo ilé ayé lọ sòlàákàyè yẹn ọmọ yìí àwọn afkaru falisafiya àwọn philosophy thinking tẹ́yìn ṣe káàkiri yẹn èmi gan bẹnu yín kó ẹ̀yin náà ti ti sọ ẹ̀ ní ẹ̀ lẹ́sìn ẹ̀ ti sọ ẹ̀ lẹ́ẹ̀lẹ́sìn ẹ̀yin tẹ́ ẹ̀ lẹ́sìn ibo lẹ ti wọ́n mú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ ẹ̀ mú nínú làákàyè yín àá bó lẹ ti lè máa mú àwọn ọ̀rọ̀ nínú làákàyè yín làákàyè tẹ́ ti mú sinapu sí làákàyè tẹ́ ti da tìrìtìrì sí làákàyè tẹ́ ti fagbó sí bó lẹ lè yí sí báyẹn ẹ̀ ń bá ń wá ìmànà tí ò fẹ́ sọnù yóò padà sí ọ̀dọ̀ ọba tó dáa ọba tó ní ilé ayé ti ń gbé ọba tí ń fún ní ìjẹ̀mú nínú ilẹ̀ ọba tí ń fún lálàáfíà ọba tí ń fa àìsàn kanyàn ọba tí ń fi àìláfíà fún yàn ọba tí ń jogún ọmọ fún wa àwọn ọmọ tá a bí yìí ṣé Allah kọ́ ló fún wa ni àtọ̀ tí ń bẹ lára wa ta ló dá síbẹ̀ ta ló dá síbẹ̀ ọmọ tá a bí jáde látara abẹ́ ta ló ẹ̀yin obìnrin ta ló ṣe ń rọrùn fún yín Allah ní summa sabila yassara ọ̀nà tó máa ń gbà jáde wá sáyé lábẹ́ obìnrin Allah ní èmi ni mo ṣe ní ìrọ̀rùn ọmọ tó jáde ń bẹ ju ibi tó ti jáde lọ Allah ló ṣe ní ìrọ̀rùn ọmọ tá a bí kalẹ̀ tójú rẹ̀ òṣìṣẹ́ tọwọ́ rẹ̀ òṣìṣẹ́ létà làwọn wọ́n ń ṣe làwọn ẹ̀yìn náà sọ pé ah, ọmọ yìí ti ń gbé tí ọmọ yìí ti ń ṣe kinní kan ta ló ń ṣe ta ní fi àwọn nǹkan yẹn síbẹ̀ ọba yẹn ni wọ́n ń pàṣẹ fún wa pé nǹkan báyìí lòun fẹ́ ẹ̀yin lẹ́ fẹ́ ẹ̀yin lẹ́ fẹ́ máa lo làákàyè ẹ sọnù báyẹn ọba tó rí ẹ̀yin gan tẹ́ fi dí bàbá yẹn ṣebí ká jẹun ní títí wa kájàmàlà kájẹrẹsì kájẹyán kájẹ kinní kan bí àwọn nǹkan yẹn ṣe ń di oríṣiríṣi àǹfààní fara ta ní í ṣe ta ló dá wọn síbẹ̀ gbogbo àwọn organs ara wa àwọn sẹ́ẹ̀lì ara wa àwọn hormones ara wa ta ló dá wọn síbẹ̀ tẹnika kún ṣiṣẹ́ tiẹ̀ nígbà tá a bá jẹun ẹbí káwa kan jẹun tán ká máa bá tiwa lọ ni ètí ò bá waste jáde ètí ò bá ìtọ̀ jáde ètí ò bá ikùn jáde ètí ò bá ìpín ojú jáde ètí ò bá ìtọ̀ jáde ètí ò bá kásegá tí ò bá jáde èyí tí ó bá oògùn jáde èyí tí ó ṣe àǹfààní fún ara wa tá a fi dàgbà sí tá a fi ṣe kinní kan sí tá a bá lo oògùn tá a bá lo oògùn síra ẹ bá kan lo oògùn àwa ń lọ ni ta ni ó jẹ́ kó oògùn yẹn ṣiṣẹ́ tí ì àlọ́ àlọ́ yẹn lẹ gbẹnu ẹ̀ sọ̀hún ẹ wá ń ṣépè fún àlọ́ ẹ̀ ń ṣépè fún ànàbì wàhálà ẹ̀kún yín pa mí ẹ lè mọ nǹkan ṣe onígbà tẹ bá kú àbúrú tó wá wà bẹ́ẹ̀ ni pé ẹni tó bá ti wá kú kò sádùsẹ̀ mọ́ ẹ mọ̀ sí yàmà yàmà ń bẹ̀ kẹ́ mọ̀ sí gbogbo tó wù yín àwọn tẹ́ ẹ bá rí sí lọ́nà wàhálà tẹ́ jokora yín sí ni ẹ lè rẹ́ni tó mọ̀ pa ìsìn rẹ̀ kẹ́ẹ̀rì sí lọ́nà because yóò kàn máa wò yín ó máa fi rẹ́rìn ó nìyẹn nìsín bá hadithi ẹ̀rí wà ń bẹ fún wa pé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí làlọ́ máa ń gbàgbà àdúrà kò sí àdúrà tí mùsùlùmí ṣe tí mùsùlùmí lè ṣe tí ò ní gbà ó lè gbà síbi tó ń fẹ́ gangan ó lè gbà ká lọ bọ̀ fi jí aburú dànù ọlá apá àmọ́ kọ̀ọ̀kan ni àwọn nǹkan yẹn náà àmọ́ ẹni tí sàdúrà mọ́tò tá lọ́wọ́ fún yóò mọ̀ rò pé bí aláwọn sàbúrú fún un sí bẹ́ẹ̀ sì bí a tó bá ra mọ́tò yẹn gangan gangan ni yóò jẹ́ pọ́n sí rẹ̀ ni yóò jẹ́ pọ́n sí rẹ̀ àlọ́ sí ni àìwọ ọmọ yìí tó ń tọrọ mọ́tò yìí èyí ni yóò jẹ́ pọ́n sí rẹ̀ má jẹun fún ọ òun sì máa banújẹ́ pé àlọ́ ò gbàdúrà bẹ́ẹ̀ sì àdúrà rẹ̀ gbà abẹ́ni tó bá tiẹ̀ ṣe pé aburú kan bẹ wájú àlọ́ bá fi ti dànù àbí ká bá fi ẹni pamọ́ àbí kó bá fi pamọ́ àbí kó fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ́ hadithi tí mo kà yẹn ànábì wa ni kọ́ àwọn sàbí wa ni kọ́ọ̀lù ìdá nọ́ọ̀sì á àjẹ́ pé ńgbà náà tó bá rí bẹ́ẹ̀ wà ànábì pẹ̀lú àlàyé tó ṣe yìí àwọn ọ̀nà tá lọ́ọ́ máa ń gbà gbàdúrà yìí àdẹ́pẹ́ sàbí àmà tẹpẹlẹ má dùà àmà sàdúà dáadáa ànábì ní Allahu ànábì Allahu títóbi ntáwọn sàbí gbọ́ yìí lẹ́yìn yìí hadith tí sọ yẹn lọ́ka ní imam níbi eleven thousand one hundred and thirty three wà nínú tí àtọ̀dọ̀ mi wà musnadu imam ahmed eleven thousand one hundred and thirty three ẹ̀ lọ́ka mẹ́ káwa mùsùlùmí ká mọ nǹkan tá à ń ṣe ìyẹn dúró báyẹn nínú nǹkan míì tí ń dààmú àwọn ọmọ yìí àwọn ọmọ ọsẹ bọ yìí tí wọn àgbọ́yé ni wípé wọn à mọ̀ wípé méjì ni ìtìkọ́dù àlìtìkọ́dù bíi àsìbàb àti àdúà àmúrọ́ọ̀n mùtàlàzìmán fìlì islam so àdúà sì rèé láàyò náà fi sàáyì kìnìyẹ ò yá àwọn ọmọ yẹn mo rí nínú ọ̀rọ̀ tó ń sọ torí pé wọ́n ń béèrè pé ẹ àwọn tó lówó sádùá náà ń ṣe tán fi lówó kò yé wọn ṣe rí àdúrà ti ṣe àti al-akhd bil asbab àti ká ṣe sábàbí tádúró ò fi gbà méjèèjì gẹ́gẹ́ ni ṣẹ̀ríà pè wá sí kí nǹkan tí mò ń sọ pé lè bá yé wa lápèjọ ẹni sèyàn fẹ́ bímọ ó fẹ́ lọ́mọ láyé ká lọ́kùnrin ó wù kó náà lọ́mọ láyé kí ni ó ṣe yóò fẹ́ yàwó àbí bẹ́ẹ̀ kọ́ ni yóò fẹ́ ìyàwó fífẹ́ ìyàwó yẹn yóò sì bá ìyàwó yẹn sùn fífẹ́ ìyàwó àti bíbá ìyàwó sùn ó jẹ́ sábàbí fún gbígbà àdúrà tó ṣe láti jẹ́ pé kò náà lọ́mọ láyé méjèèjì ni ṣẹ̀rí àpè wá sí pé ká ṣe méjèèjì ni ẹ ń bá fi sábàbí lẹ̀ tí ń ṣàdúrà ó dẹ̀ fi sábàbí gbígbà àdúrà yẹn lẹ̀ ẹni yẹn ń takò òfin àlọ́ ẹ̀ mú dání ẹ ń bá gbára lé sábàbí nìkan sábàbí nǹkan ló gbára lé ó pa àdúrà tì ẹni yẹn ń dorogún pẹ̀lú àlọ́ ẹ̀ ṣé kí n tún sọ now sábàbí wa àpèjúwe náà mo ti mú wa yẹn ó fẹ́ bímọ ìsì ń tọrọ lọ́dọ̀ àlọ́kù wà lọ́dọ̀ àkùn jogún ọmọ fún mi ọmọ alálùbáríkà ọmọ ìtutù ojú ọmọ ìdùnnú ọmọ tí ó tọ́jú mi tí ń bá dalẹ̀ dákun tójú ẹ̀ jogún ẹ̀ fún mi tẹ̀pádùá ní sẹ́yìn ó wá kú sábàbí kí ni sábàbí ẹ̀ kó fẹ́ yàwó tó bá fẹ́ yàwó ńkọ́ kí ni sábàbí kó bá yàwó sùn ẹ ti rí sẹ́wà ó ṣàdúrà ó dẹ̀ mú sábàbí àpèjúwe mi ẹni tó fẹ́ lówó lọ́wọ́ nísìnyí sàdọ̀wọ́ aláwọ̀dàkùn sèmi ló lówó mọ́ sèmi ló lò sí àdúrà àbí kí ni sábàbí ẹ kò ṣiṣẹ́ ṣíṣiṣẹ́ yẹn ó jẹ́ sábàbí fún àdúrà tí ń ṣe méjèèjì níṣẹ́ yá pé wá sí ẹnikẹ́ni tó bá wá mú sábàbí nìkan gẹ́gẹ́ bá àwọn ọmọ yìí àkídà ìgbésí ayé àwọn ọmọ ẹlẹ́bọ yìí ni sábàbí nìkan làwọn fókọ́sì wọ́n ní kò sí nǹkan tí ń jàdùà irú ẹni báyẹn ó ti ó ti ṣe ó ti ó ti ó ti dáràn nínú òfin Allah subhanahu wa ta'ala ẹ ń bá gbára lé sábàbí nìkan tó ní kò sí nǹkan tí ń jẹ́ àdúrà ẹni yẹn ti ṣẹbọ pẹ̀lú Allah toró ti ta ko gbígbà àdúrà a lọ máa ń gbàdúrà fẹ́rù àti rí sẹ́ni ìsìn báyìí ìgbà tó rọ̀ wá rí báyẹn ẹ já lọ sínú hadith anabi kílẹ̀ rí ọ̀rọ̀ tí mo sọ yẹn nínú sọ́tù Maryam ẹ jẹ́ àkọ́kọ́ lọ sínú hadith anabi hadith anabi yẹn wà nù sọ̀yìn Muslim níbi two thousand six hundred and sixty four anabi ni ihris alama yanfawuk ìwọ mùsùlùmí sojú kòkòrò nǹkan tó bá mọ̀ pé yóò wúlò fún ọ ò fẹ́ nímà àbí kí ló kù ó wá ń tọrọ kó wà lọ́ọ́ ṣe mí lónìí mímọ̀ kí ló kù kó gba ibi tí ó ti kọ́ ọmọ yẹn lọ ò fẹ́ bímọ fẹ́yàwó ò fẹ́ lówó ṣiṣẹ́ ẹ ti rí kinní yẹn báyẹn o fẹ́ pass inú exam àbí àbí ilé kéwà àbí ti school kí ló kù tí o mọ̀ kí ni sábà bí ẹ kó máa kàwé àníbi ni ehris alama yanfauk máa sojú kòkòrò nǹkan tó bá mọ̀ pé yóò ṣàǹfààní fún ọ wasta'in billah kó wá gbára lé Allah àdúrà nìyẹn méjèèjì ni ṣẹ̀dá sọ fún wa ẹ ẹ gbọ́dọ̀ ṣe kankan ẹ̀fì kan lẹ̀ ẹ ẹ gbọ́dọ̀ ṣe kejì kan ẹ̀fì tàkọ́kọ́ lẹ̀ àníbi ni sojú kòkòrò kan tó bá mọ̀ pé yóò wúlò fún ọ wasta'in billah kó wá gbára lé Allah ìtumọ̀ ẹni pé kó máa ṣàdúrà wala ta'jiz má kàgàrà á ah, ọjọ́ ti ti lọ bó làwọn ṣe chai insha Allah ta'ala kò sí problem ń bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ náà lọ́la náà pẹ̀lú yọ̀ọ̀dà Allah ta'ala kálọ̀ kójọ kó ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Allahumma salli ala Muhammad. gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwútì tọ́ni lọ́nà tá lówó lọ́ tá a wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà fi rán wa pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo òbí àtàlágbàtọ́ ẹlẹ́gbẹ́ ó dè wọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni tàbí quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ́ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúndàrí laoye road five mọ́sálà yànnà bíkẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji Telephone zero eight zero eight five two three seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.